adúpẹ́ fún Allahu Ta'ala ọba tí ó jí wa sáyé tó jí wa sí ààyè tó sì jí kálukú sáàyè rẹ̀ láàárọ̀ yìí ọlọ́mọ jẹ́ ká mọ̀ nira mọ̀ dáwà sí fún yàjẹ́ àdúpẹ́ fún Allahu Ta'ala tó jí wa sáyé látàrí ti Islam tí ó jẹ́ àdìkẹfẹ́ rí torí pé òjíṣẹ́ ńlá Muhammad sọ́lọ́lọ́hù àlèwà áhìlì wàsílám jẹ́ kó yé wa pé nínú àwọn àmì òpin ayé torípá nàbí sọ̀rọ̀ nípa fìtínà kan tí ń bọ̀ tí ó dàbí ègígé òru dúdú tó ṣe pé ọmọ ènìyàn yóò di alẹ́ musliman wa yusbihu káàfìrọ̀ ṣùgbọ́n yóò jí ní kèfèrí yusbihu mu'minan yóò jí ní mùmìnì wà yumsi káàfìrọ̀ ìgbà tí ló bá fi ṣú yóò ti di kèfèrí sọlọ́run tó jẹ́ káwa sùn lánàá ní mùmìnì wà asbáhìnà ó sì wàá jí wa mu'minin ní mùmìnì àdúpẹ́ fún Allahu Ta'ala àpadà sí ibú kí àwọn àgbàlagbà ń lé alẹ́ rẹ̀ kì í lẹ́ kí ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀nà tágbàdà sí abú pàákan yàn ó ń rọ̀ bí òjò ni ń sẹ̀ bí ni àbí ń tiẹ̀ ń bí òjò ni kò ti ń já padà sí abú náà ju pé kéèyàn ti máa sin lọ́n kó sin máa kó ti máa ṣe la ilaha illallah kó wá padà lọ máa ṣe yé paripa àbálẹ́lúyà àbí nǹkan mìíní tó ń wí ìyẹn náà là padà sí abú ti yàtọ̀ sí lè a fẹ́ ní àárọ̀ yìí hadithi ẹlẹ́ẹ̀kejìlélógójì ni nínú ìwé two hundred golden hadiths from the messenger of Allah tí a fa wa Abdul Malik Mujahid tó kọ tí ilé tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbé jáde lánàá hadith ẹlẹ́ẹ̀kọkànlélógójì ó ní àyẹ̀wò lónìí insha Allah ta'ala hadith ẹlẹ́ẹ̀kejìlélógójì láyẹ̀wò. àdìsí yẹn ò gùn rárá ó lọ báyìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé láìsà lẹ́gbínà àni kásọ̀rọ̀ tìlẹ̀ àrọ̀ walakinna lẹ́gbínà gínà nafs hadith yẹn wà nù Bukhari wà nù Muslim mutafakù alayhi nínú sọ Bukhari inṣàlá ta'ala tàbá wo hadith number six thousand four hundred and forty six six four four six sixty four forty six àrímbẹ̀. ẹjá gbìyànjú láti àsòrí láìsàlẹ̀gínà láìsàlẹ̀gínà láìsàlẹ̀gínà láìsàlẹ̀gínà ànkásìrọ́tì lè àrọ̀dì عن كثرة العرض عن كثرة العرض عن كثرة العرض ليس الغنى ليس الغنى ليس الغنى عن كثرة العرض عن كثرة العرض عن كثرة العرض Ya sọ laisa lagina lẹ́mẹ̀ta, laisa lagina, laisa lagina, laisa, an kásọ̀rọ̀tì ní alèlèmí ò ní tí ma, an kásọ̀rọ̀tì lè àárọ̀dì, an kásọ̀rọ̀tì lè àárọ̀dì, an kásọ̀rọ̀tì lè àárọ̀dì, bẹ́ẹ̀ jẹ́ ká wíyẹn. عن كثرة العرض عن كثرة العرض عن كثرة العرض لا تبري ليس لغنى عن كثرة العرض لا كثير lẹ́ẹ̀kan sí láyé sàlọ̀gínà à ń ká sọ̀rọ̀ tìlẹ̀ wàlàkínà lẹ́gínà wàlàkínà lẹ́gínà ولكن الغنى ولكن الغنى ولكن الغنى ولكن الغنى ولكن ولكن الغنى ولكن láti bẹ̀rẹ̀ ليس الغنى عن كثرة العرض ولكن الغنى ليس الغنى عن كثرة العرض ولكن الغنى ليس الغنى عن كثرة العرض ولكن الغنى ليس الغنى عن كثرة العرض wàlá kí n nà lè bí ná lẹ́ẹ̀kan sí i. Gina nafsi. Gina nafsi. Gina nafsi. Gina nafsi. Bẹ́ẹ̀ náà ló parí sí. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa mú àwọn náà sórí. ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس غنى النفس يا جاس متى غنى النفس غنى النفس غنى بره ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس ليس الغنى عن كثرة العرض ولكن ولكن لغنى غنى النفس ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس مثلا مجلسي أكاليك أبوه أواك ليس الغنى ليس الغنى عن كثرة العرض عن كثرة العرض ولكن الغنى ولكن الغنى غنى النفس غنى النفس ليس الغنى ليس الغنى عن كثرة العرض عن كثرة العرض ولكن الغنى ولكن الغنى غنى النفس غنى النفس يا جاوي بابو ليس الغنى عن كثرة العرب ولكن الغنى من النفس محمود ليس الغنى عن كثرة العرب ولكن الغنى من النفس بارك الله فيكم جميعا ìtumọ̀ rẹ̀ ní ṣókí tàbí ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi láì tí ìfọ́síwẹ́wẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́lọ́hu aléwà hàlìhì wàsálàm sọ pé láìsàlẹ̀ dínà kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ àìní kásọ̀rọ̀ tilẹ̀ àròdì òun níní ọ̀pọ̀lọpọ̀ níní ọ̀pọ̀lọpọ̀ dúkìá. wàlàkínà gínà ṣùgbọ́n o in ti ń jẹ́ ọ̀rọ̀ gínà nafsi òní ọ̀rọ̀ tẹ̀mí wàlàkínà gínà àmọ́ tàtún sọ pé ṣùgbọ́n ọ̀rọ̀ gangan ni kí ni o ọ̀rọ̀ tẹ̀mí hadithi yìí nínú àwọn jàwámẹ́rẹ̀ kẹlẹ́mì ìtànábì nìyẹn ọ̀rọ̀ tó ṣe wípé kò ní í gùn ṣùgbọ́n tó kó ìtumọ̀ tó pọ̀ sínú tánàbí máa ń sọ ni ẹbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà ṣe jẹ́ kó yé wáyé pé òtí ìtú jawami al-kalmi a fún mi ní àwọn ọ̀rọ̀ tó ṣe é gbé ṣókí báyìí eré fi ọ̀rọ̀ tó kó ìtumọ̀ tó pọ̀ sínú abẹ́rẹ́ ni àdéhùn wa. àwọn ẹ̀kọ́ tán alẹ́ wá kọ́nú àdìsí yìí ó pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé nǹkan kan jẹ́ àlùgínà òun náà ni ọ̀rọ̀ òun náà ọ̀rọ̀ àdìsí wa jẹ́ kó yé wa pé ó pín sí méjì hakiki wà àlùgínà ghayru hakiki tàbí ká sọ pé àlùgínà màdí wà O náà ni ọ̀rọ̀ èyí tó jẹ́ ọ̀rọ̀ gangan àti ọ̀rọ̀ èyí tí kìí ṣe ọ̀rọ̀ gangan tàbí ká sọ pé ọ̀rọ̀ èyí tá a fojú rí táwọn èèyàn lè nawọ́ sí báyìí tá a lè tọ́ka sí àti ọ̀rọ̀ èyí tó ṣe pé a fojú a lè mọ̀ lè tọ́ka sí ló jẹ́ kó yé wa pé ó pín sí méjì ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni pé anábì jẹ́ kó yé wa pé lẹ́yìnsàlẹ̀ gínà ẹni kásọ̀rọ̀ ti àròdì kìí ṣe ọ̀rọ̀ ni níní owó tàbí dúkìá tó pọ̀ ó fi hàn pé àwọn èèyàn tí wọ́n máa kà sí ọ̀rọ̀ òun ni ìní ọ̀pọ̀lọpọ̀ dúkìá ànábì wa ni kìí ṣe yẹn gan-an lọ́rọ̀ ó fi hàn pé ọ̀rọ̀ kan náà nù táwọn èèyàn kà sí ìyẹn là ń pè ní èyí tí ì ṣe hakíkí not the essence or the real worth. Hmm? Kìí ṣe hakiki, kìí ṣe pápápá ọ̀rọ̀ gangan. Àlàgínà ṣùgbọ́n ọ̀rọ̀ gan ní kíni dínà náà. A jẹ́ pé oríṣìí méjì nù. Èyí tó jẹ́ hakiki òní dínà nafsi. Gairu hakiki arọ arọ́dì dúnìyà. Kásìrọ̀tùlà arọ́dì, arọ arọ́dì duniya. mọ̀rùkú ti yá sí ọ̀rọ̀ èyí tí èyí ṣe ọ̀rọ̀ gangan ni níní ọ̀pọ̀lọpọ̀ dúkìá tàyé èyí tó jẹ́ ọ̀rọ̀ gangan ni ọ̀rọ̀ tẹ̀mí the real wealth o ni ọ̀rọ̀ kí o tẹ̀rẹ̀ richness of the soul richness of the soul richness ṣùgbọ́n èyí tí è ṣe ọ̀rọ̀ gangan ó ní kí ni having a, a, a lot of wealth hmm? great wealth kọ́rọ̀ ó pọ̀ kí dúkìá ó pọ̀ ànábì jẹ́ òye wà pé méjì sallallahu alaihi wasallam ẹlẹ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tààrí múnú àdéfì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tààrí múnú àdéfì ni pé ìntánẹ́bì fi sọ wípé lẹ́yìn ìsàlẹ̀ gínà kìí ṣe ọ̀rọ̀ ni ẹni kẹsọ̀rọ̀ tilẹ̀ àárọ̀ di pípọ̀ dúkìá ó fi hàn pé pípọ̀ dúkìá kí dúkìá ó pọ̀ àwọn èèyàn kà á sí pọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ànábì ò ní sọ pé kìí ṣe bẹ́ẹ̀ ó fi hàn pé táwọn èèyàn kà sí ọ̀rọ̀ tó pọ̀ jù nìyẹn bí ká sọ pé kìí ṣoríire ní ká lówó túùlù ó fi hàn táwọn èèyàn ka ká lówó túùlù owó tó pọ̀ owó tabua ká ní àwọn èèyàn kà sórí rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ni wípé ó fi hàn pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tàbí ká sọ pé gbogbo èèyàn gan ló nífẹ̀ẹ́ ìmọ̀ ní dúkìá láyé tábàwọnú sọ́rọ́tù Ali Imran sọ́rọ́tù sora Imran sura ẹlẹ́ẹ̀kẹta nù Quran sura ọlọ́run sọ pé kí lọ́lọ́run sọ ń bẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم زين للناس حب الشهوات ọlọ́run ni zuyina zuyina linnas a ṣe lọ́ṣọ̀ọ́ fún àwọn ọmọ ènìyàn kọ́ba ni zuyina wọ́n ṣe a ṣe lọ́ṣọ̀ọ́ ó wá ní majhul passive voice nǹkan tó mọ èèyàn tá a ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn ni tó ṣojú wọn lọ́yìn ni nǹkan tá a ti kùn ní tó jẹ́ pé yóò máa wù wọ́n embellished ok òun ni pé kí ni hobo shahwat ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn nǹkan tí ojú ọkàn ń fẹ́ náà àwọn nǹkan wo lọ́kàn wá ń fẹ́. Mínà nìfà nù tọkàn máa fi alákọ̀ọ́kọ́ ní obìnrin, àwa ọkùnrin, a nífẹ̀ẹ́ àwọn obìnrin gan pàápàá obìnrin tó bá ṣe kíni tó bá ní ẹwà bóyá lọ́dọ̀ àwọn aláwọ̀ dúdú ń bì ẹ̀rí pé wọ́n máa sọ pé apọ́nbepo rẹ̀ àtùpà àyà pálọ̀ àwọn obìnrin ni wọ́n ń sọ yẹn tóbìnrin bá pọ́n tó bá pupa dáadáa àwọn èèyàn máa ń fẹ́ kó jẹ́ pé àwọn fẹ́ àpọ́nbepo ah, rẹ̀ tẹ́ bá gbọ́ àwọn orin ilẹ̀ Yorùbá àti àwọn ewì ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nípa rẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ obìnrin obìnrin pupa máa ń jáde ńbẹ̀. tó bá sì jẹ́ dúdú náà wọ́n á máa tó tún dúdú tí ń dán lórin kan sọ lóun tó bá pupa kórí òkòṣó tó bá dúdú kó máa dán wọ́n ń pè wọ́n ní adúmáadán hmm, adúmáadán obìnrin hmm, wọ́n ló dúdú bíi kóró ṣì tẹ́ bá ti rí kóró ṣì rí ó máa ń dúdú yóò tó wá máa dán ẹwà obìnrin tàbí ohùn bóyá ó ní ohùn tó bá kọrin yóò já yóò máa lu agogo létí sọ ní Qur'an nígbà tó ń sọ fáwọn obìnrin pé ìní ìtúnà fálátà sọ́tọ̀ àzá sọ́ra thirty three jẹ́bi àyà fifty three kan yìí ìní takọ̀ ìtúná fàlàtàkùdá àìnẹ́fìlì kọ́d tẹ́yìn obìnrin bá ní bẹ̀rù ọlọ́run látàkùdá àìnẹ́fìlì ẹ má dín ohun yín ẹ̀bí ìbáná má dín ohun ilé yìí máa ń ṣẹlẹ̀ dáadáa fáwọn àtà lọ skul ní hostel tí wọ́n bá lọ fi mí ẹ̀ lóun bí báyìí wọ́n kàn yíò padà ní bọ́ọ̀n jíjìn kí wọ́n yẹn lè wá chíǹjì ohun ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ni wọ́n pè ní ohun díndín ọlọ́ni ìní takọ̀ ìtúná látàkùdá àlẹ́ fìlẹ̀kọ́lù àwọn obìnrin míì sì wà tẹ́ pé bọ́ọ̀lù ọ̀hún ṣe fún wọn nìyẹn àdámọ̀ wọn ni kí pé ó dín ohun mọ̀rọ̀ tàbá wò dáadáa ohun yẹn tẹ́lẹ̀ omi ìbá gbọ́ àwọn ohun yẹn ó jẹ́ ní tí wọ́n wúyàn lára àwọn obìnrin ìpòjìsì bẹ́ẹ̀ ni ìrìn ìrìn kan wà tí wọ́n ń pè ní ìrìn ológbò ìrìn mùsù catwalk wọ́n máa ń lọ oríṣiríṣi ẹlòmíì ó lè jẹ́ pé èjì ó léjì tó bá rẹ́rìn músẹ́ ń làwọn èèyàn fi lọ́mọ ṣe artificial gap wọ́n pa èjì sẹ́yìn tánàbí ti sọ pé láàánà lọ́ọ̀fù lè wá àṣìmọ́ wà lè mọ̀tá ọ̀ṣìmọ́ èyí tó jọ mọ́tẹ̀jì ni wà lè fa alíjà wà lè mọ̀tàfà lè jà àti àwọn tí wọ́n ń lọ ń fi èjì wọ́n ń pa èjì tọ́lọ́run ò fi sí àwọn ló lọ ń fáìlì eyín yóò wá di èjì oríṣiríṣiríṣi ni ó lè jẹ́ ètè ó lè jẹ́ ojú ó lè jẹ́ àwọn obìnrin kan àti wọ́n ń pè ojú gẹ́ báwa bá ṣe ṣàlàyé tí wọ́n bá ń túmọ̀ hóró àyìn uh, blue eyes oríṣiríṣi so húbu ṣàwà ẹlòmí ẹsẹ̀ ẹlòmí ọwọ́ rẹ̀ irun obìnrin míì ní irun nígbà kan ṣàlàyé ń bí ni pé hubu sha'awat minan nisa àmọ́ nífẹ̀ẹ́ sí náà. حب الشهوات من النساء والبنين والبنين àtọmọ pé ẹlòmíì rí ó ṣẹbọ nítorí pé ó fẹ́ bímọ ah bàbá ẹ̀ bá wà nílé ọkọ fógún ọdún tí kò rọmọ bí ẹlòmíì tó dàbí ah ìbọn mo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn òkè ó dàpé nínú àti ṣe nínú àdéhùn náà àwọn àrẹ̀mọ òkè tẹfsiri ni mo ti ṣàlàyé ẹni tó bá gbọ́ tẹfsiri jimá tó lọ mo post ẹ̀ náà sórí gúrùpù yìí mo ń ṣàlàyé nípa àwọn oògùn àrẹ̀mọ àwọn míì wà tó jẹ́ pé ìgbẹ́ èèyàn wà ń bẹ ìgbẹ́ tó bá ti gbẹ tí wọ́n ti sa àgbẹ̀ tàbí wọ́n lọ wọn ètò ẹ̀sà àyè tó ti gbẹ ni wọ́n lọ mú àìgbẹ́ onígbẹ́ wọ́n á gun ọmọ ẹja mú àwọn oògùn kéèyàn bímọ wọn ò fi sí mo fi sọ pé ẹni tí ìbá ṣe mùmí ní ẹ mọ̀ lọ́ máa ṣoògùn kankan lọ́dọ̀ wọn tàbí torí pé wọ́n fi sí ẹ̀yìn òní mọ̀ haram sí ni ká máa jẹ ìgbẹ́ torí pé ìgbẹ́ jẹ́ ẹ̀gbìn mo ṣẹ̀dá Islam gbé ọmọ ènìyàn ẹ̀gbìn ni wa mọ̀ gan wọ́n ní kò ń òun gan òun dáadáa pé máa lọ kó jẹ torí pé a nífẹ̀ẹ́ sọmọ bíbí pàápàá jù lọ kó jẹ́ ilé ọlá ilé ọlá gẹ́gẹ́ bí ilé ọba gẹ́gẹ́ bí ilé àwọn olówó àwọn multimillionaire àtàwọn billionaires kóbìnrin kan wá fẹ́ wọn bẹ̀ tí ò bá bímọ ìbànújẹ́ ńlá ni yóò máa ṣe gbogbo wàhálà ni torí pé yóò máa wò pé ogún yìí sóhun ò ní ní ń bẹ̀ ni pàápàá jùlọ tí wáyé pé obìnrin tẹnìyẹn ní ju ẹyọ kan lọ kìí sì sábà rọrùn nílẹ̀ aláwọ̀ dúdú wa ń bì káwọn ọlọ́lá kí wọ́n níyàwó kan wọ́n dé máa tan ayé jẹ́ gbangba pé náà sàárà làwọn ò wọ́n rántí arákùnrin kan tí wọ́n ń pè ní òun ló kọ́ tó pẹ́ di kíní fún wọn ní lútù Sàámú Bọ́lájí Bankátìní nígbà tó kù mo kà nínú newswatch nígbà yẹn pépà tí wọ́n ń pè newswatch àṣeyàwó ó níyàwó kan yàtọ̀ sóbìnrin tó fẹ̀yìn ò bímọ fún àwọn èèyàn wa ń yìn kókó pé faithful unto death pé ah, ah, ó ṣe lówó tó àti oníyàwó ń kọ̀rọ̀ nígbà tó kú tán lóbìnrin yẹn gbé fọ́tò kódà ní bar beach lẹ́kọ̀ọ́ létí òkun àti láwọn ohun ó bẹ́ wùlẹ̀ òkú pátá ń díẹ̀ sàwọn bọ́lájí bankápì ìyàwó náà wọ́n jọ ń ju bọ́ọ̀lù síra wọn létí odò àtàwọn ọmọ tí wọ́n bí wọ́n jọ ń ṣeré ìgbà tí wọ́n wà lọ wo wíìlì rẹ̀ ìyẹn ní ogún rẹ̀ bó ṣe pín ṣàpínà sára ni èyí tó pọ̀ jù ń bẹ obìnrin tó bímọ fún un ló kó fún ṣèdí yẹn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nílé ọlá kò sí tí wọn ò ní í ṣe láti bímọ kódà kí wọ́n ṣe ẹbọ sọlọ wọn lọ ọ̀dọ̀ babaláwo wọn lọ ọ̀dọ̀ wòlíì tí wọ́n máa ń pè wòlíì yẹn gbogbo bí wọ́n lọ ó mẹ Ọ̀ṣun Òṣogbo wọ́n lọ gbomi ẹ̀ wọ́n mọ̀ ọ́n oríṣiríṣi kò sí ní wọn lè ṣe wọn lè ó lè wà ń lé ọkọ kan yóò lọkọ mẹ́wàá sẹ́yìn pé kó sàdọ ọmọ níbì kan torí kò ní fẹ́ kú òun lé ọlá bọtá pé tí èsì lé ọlá ló ti lọ́kọ tó bá ti gbé ọkùnrin ilé ìfọdún kan méjì tí ò gbọmọ yóò tún kó mẹyìn jẹ kó n tún gbìyànjú ilé ìwò lónìí let me try this one nítorí kíni tọ́lọ̀ ti sọ wàlùbàmí húbù ṣàwàtì من النساء والبنين منقطرة والقناطير المقنطرة àtàwọn ọ̀rọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ tá a من الذهب nínú góòlù wàlíkíní أتفادك àti fàdákà accumulated wealth of gold and silver kò sẹ́ni tí ò fẹ́ ẹ rí i pé góòlù gangan ni tá a máa fi ṣòtì wọn owó láyé tàbá fẹ́ calculate zakansi góòlù lálọ́wọ́ wọn rẹ̀ góòlù ni gbogbo owó gan góòlù ni mọ́mí ní tẹnubọ̀yìn àwọn tó ṣe economics finance ètò iye wọn tí mò ń sọ bẹ́ẹ̀ ẹ̀rí páwọn obìnrin tó wó kan bá dọwọ́ wọn sí wọn ó wà lọ ra góòlù pamọ́ sílé torí pé wọ́n wò pé owó yẹn ó lè wà devalued ìyẹn tó pé owó yẹn lè má tún níye lórí máa ń jọ wájú fún àpẹẹrẹ tí wọ́n bá ní pọ́n nǹkan ẹ̀rí ńgbà kan tá a mọ̀ láyé ó ti pẹ́ o kò sì pẹ́ náà lọ́dọ̀ àwọn àgbàlagbà ọ̀dọ́ rúwa ìlú ti pẹ́ o ẹ bá sọ pé mo rí ẹgbẹ́ bá ń sọ̀rọ̀ nípa obìnrin pé ó fẹ́ obìnrin wọ́n mọ̀ sọ pé pọ́n nǹkan ò tó rò fọ́ pọ́n nǹkan kò tó rò fọ́ sílè kan kò tó ra tà èló ni pọ́n nǹkan ní ìsìn two hundred naira ǹjẹ́ nìkan lè fẹ́ ro ẹ̀fọ́ ní ìsìnkú ló ń fi tún ọ̀rẹ́ náírà rókun wá ní owó èsì owó nígbà náà ìkan náà àwọn olórin ní tóbìnrin bá dára tó níwà tútù tèrè àwọn lè fi one thousand fẹ́ ǹjẹ́ bẹ́ẹ̀ bá róbìnrin sì tí wọ́n ní márùn ẹ̀sùn one thousand naira tí wọ́n sọ pé èèyàn náwó so value owó yẹn nígbà yẹn àwọn wà lọ fi one thousand yẹn wọ́n fi ra góòlù kalẹ̀ ṣàpè lónìí nìsín góòlù yẹn tí wọ́n bá fẹ́ tà nǹkan bí one thousand ń wọ̀n níjọ́ yẹn náà ni góòlù yóò padà gbé jáde lónìí tí wọ́n bá fẹ́ ta góòlù ìyẹn ni pé in tó wọ̀n níjọ́ yẹn one thousand téèyàn lè fi ṣe téèyàn bá ta góòlù téèyàn bá fi one thousand rà ń jọ̀ ní ìsìn náà owó tí ó gbé jáde yóò ṣerú tí one thousand ó ṣe ń jọ yẹn lọ́lọ́run fi sọ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ òun lẹ́bi ráwọn obìnrin tẹ́gbẹ́ wọn mọ̀ ra góòlù pamọ́ wọn mọ̀ olóbi jẹ́ pé àwọn olè gan tí wọ́n bá dọ́dọ̀ àwọn bíi adigunjalè àtàwọn olè fọ́lífọ́lí wọ́n máa ń wá nu wọ́dúrópù kí pé níbo ni ó gbé góòlù rẹ̀ sí tó bá ń jẹ́ àwọn adigun àwọn ogun àbá sí ó gbá góòlù ẹ̀dà gboloko sí yóò àsáré lọ gbé bọ́ọ̀sì yóò gbé jáde kí ẹ̀dà yóò fún wọn ó gbé lọ torí pé góòlù yẹn wàlúfíìdọ̀ àti fàdákà fìvà náà wàlẹ̀ xọ́ìlì musawama àti ẹṣin musawama àwọn ètò ṣe pé àwọn ẹṣin tó máàkì wọn àwọn ẹṣin tó kọjá bẹ́ẹ̀ ẹ̀rí pé wọ́n máa ń ṣe empire dé ní British hmm? ẹ̀rí pé wọ́n kó àwọn ẹṣin jáde ọba ìlú èbó ọbabìnrin ìlú èbó ní ìsìn àwọn ẹṣin tí wọ́n ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ tí wọ́n mọ gbé ẹsẹ̀ wá tó fi tò ní náà ni àwọn èèyàn kẹsì sí àwọn èèyàn ẹṣin wọn ò fi ṣeré tí dòní nínàm wàlẹ̀ àníàm àti àwọn ẹran ẹran wo ni àwọn ẹran ọ̀sìn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ọ̀sìn bẹ̀rẹ̀ lórí ìràkúnmí màálù táwàtà lọléwé máa ń pè ní màálù torí bí bá ṣe rí tí wọ́n kọ́ ní aaliu màálù ọ̀tà àwọn tí wọ́n màálù àti kìtìnì àti àwọn ẹran sóò. So, òun ni wọ́n pè ní ànàám àtàwọn ẹranṣó àwọn ni wọ́n ó bẹ̀rẹ̀ lórí akọ abo rẹ̀ ní àgùntàn ó bẹ̀rẹ̀ lórí itú bàbá àta tí wọ́n tún pè ní kíni tí wọ́n tún pè ní òrúkọ tàbí òbúkọ àti ìyá òbúkọ ewúrẹ́ gbọ́dọ̀ péye àwọn yẹn àti ẹran táǹgbè ní bùsóró tàbí wọ́n á tún mọ̀ pé ní ògúfe àwọn ẹran yẹn pupa yìí gbogbo ẹ̀yẹn ni wọ́n ń pè àwọn èèyàn nífẹ̀ẹ́ ẹ̀rí pé àwọn olówó wa lónìí náà wọ́n ò ra màálù fún fúlàní àbí wọ́n ra màálù fún fúlàní tẹ́nìkan bá ti lówó yóò kàn wò kí ni pé kí lóun tún lè fi de ọ̀rọ̀ mọ́lẹ̀ o yóò bá lọ ra màálù fún fúlàní láwọn àdúgbò wa bí àti gbogbo ìlú kódà tètè ilẹ̀ haúsá gbogbo bí ni mo rántí ìgbà kan tí wọ́n sọ pé àwọn fúlàní ń já ọ nǹkan kan wọ́n ní wọ́n fẹ́ bá wọn jẹ́ ní àwọn mo kàánú pípẹ nìkan tẹ́ bá bá jà àwọn olówó nàìjíríà lè ń bá jà èlé wọn ni torí pé fúlàní ti ń da màálù òun nìkan òun gangan kó ní màálù òun kọ́ ló ní dúkìá wọ́n á dákọ̀ àwọn olówó ńlẹ̀ ńlá nàìjíríà kan pé àwọn ló kó màálù fún ọjọ́ bá wọn dà kí bíbí alágbàdà ni wọ́n so ẹlòmí ó sì dá ráǹchì sílẹ̀ ẹlòmí ó dá kínílẹ̀ fún rẹ̀ livestock ẹ̀rí tí ó kó màálù sí tí ó máa sí tó ń tọ́lọ̀ ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ tí ò bá yí wà láì bó ṣe rí nìyẹn wàlà ní anam wàlà harf àti oko èèyàn nífi oko rọ́ọ̀dọ̀ ti wà ní ìsìn lákòókò ń bì ní kàrẹ́ báyìí pé kí ni a bá ti rọra wòkè hàn báyìí pé òun fẹ́ lówó hmm, èèyàn kan lọ mú gbò kókó ni ibi tílẹ̀ sì wà dáadáa tí ò sókè ilẹ̀ àwọn èkìtì àtọwọ̀ hmm? oko kòkó oko ọ̀pẹ àríó nìsín àwọn bá ń bá ń lọ ẹ̀ẹ́rì náà ní ìsìn tí gbogbo èèyàn ti padà sóko lókè ọya àá gbogbo àwọn rìtáyà generals wọ́n lóko lọ ní lọ ní àwo nàìjíríà ní olóko ẹ dídí Lagos State ìpínlẹ̀ Èkó wọ́n lọ dáko ńgbà tí wọ́n rí pé rẹ̀ sì dowó tí wọ́n pè ní lake rice àwọn ò nílẹ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n lè fi gbìn rẹ̀ sí ṣùgbọ́n kẹ́bì nílẹ̀ èkó lówó èkó lọ fowó dé dáko ìrẹsì ìṣàpẹ́ láàrin ọdún káàkà ní ìrẹsì wọn bò ní wàlá àrùn oko àwọn èèyàn nífẹ̀ẹ́ kan lóko oko ńláńláńláńlá ẹni tí ò máa pẹ́ wọ àwọn tó fi dá amẹ́ríkà àwọn ìrẹsì jẹ́ wọn kú bẹ́ẹ̀ anti caroline àwọn ọmọ mílíọ̀nìyàn ni tó fi dùn ní dako rẹsì dako àgbàdo dako jéró dako gógó hmm? dako osu àwọn middle belt ọ̀dọ̀ wa ń bí epo lọ́yà míì ní ìsìn àwọn èèyàn tí ń wálé látàbújá wọn lọ ni wọn lọ ọkàn wọn balẹ̀ pé ọ̀pẹ yìí o pẹ̀lú ti oko kòkó ni máa wọ̀ tí ó ní kòkó bàjẹ́ bó wọnú ọ̀pẹ ọ̀pẹ fi sanra sí والحرث نعم ذلك متاع الحياة الدنيا ọlọ́run eléyìí ni àwọn gbádùn ilé ayé náà ṣùgbọ́n ọ̀dọ̀ ọlọ́run ọba ni bùṣẹ́rí sí tó dá wà tẹ̀síwájú torí àsìkò ọlọ́run ṣé kí n fún onírò nǹkan tó lóore jù gbogbo ń tàà ti ṣàlàyé lọ tọ́mọ èèyàn ń fẹ̀yìn náà àmọ́ o fún àwọn tó nípayà ọlọ́run là ń sọ lọ́dọ̀ olúwa wọn ní nǹkan yẹn wà o ó ní èyí tá a pè ní àlìmàànàwí gínà àlìmàànàwí àlìgínà àlìmàànàwí òun là ń pè ní the real richness ọrọ̀ gangan ó làlìjẹ́ náà lọ́dọ̀ olúwa wọn náà. jannati tajri min tahtiha al-anhar khalidina. táwọn akérèmọdò ń sàn lábẹ́ rẹ̀ wọ́n ó sì gbére ń bẹ́ẹ̀. sọ̀rọ̀ obìnrin tá a la ní lẹ́fẹ̀ẹ́ sí láyé yẹn azwaju mutahhara àwọn obìnrin tó ṣe pé àwọn yẹn mọ́ kanga ṣe menstruation wọn ò dẹ̀ ní wọn ò dẹ̀ ní postpartum bleeding bí ẹgbẹ́ yẹn olóhùn dúró dé ó wà impure gbogbo ìgbà ní máa pí ọ̀n tiẹ̀ náà. àti ìyọ́nú ìyẹn gan ló ga jù òrìdúwọ́nù lọ akbar látọ̀dọ̀ Allah náà. Wallahu basirun bil ibad ọlọ́run sí wo gbogbo wa. Ní ṣókí Haditha Nàfi yìí sallallahu alaihi wasallam ló jẹ́ kárí pé a nífẹ̀ẹ́ sí àwọn orílẹ̀ ayé, àwọn ọ̀rọ̀ ilé ayé àwọn dúkìá yìí àyà Kùránì gbé jáde bá a dẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ náà ń sìn kódà mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nísìn plan tó wà lọ́dọ̀ ẹlòmíì ní pé fẹ́ lọ invest ó lọ sí Bauchi ẹlòmíì lọ Kaduna ẹlòmíì lọ Sokoto ẹlòmíì lọ Kẹ́bì torí pé fẹ́ lọ dáko ńbẹ̀ nísìn mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nísìn ẹlòmíì ti ń plan kóun fẹ́ bẹ̀rẹ̀ sí sin màálù àtàwọn ewúrẹ́ ẹlòmíì sọ pé ah owó wà oríṣiríṣi nǹkan ẹ̀rí gbà kan tí wọ́n gbé kúìlì jáde ẹyẹ tó fẹ́ dàbí àparò báyìí ọtún yàtọ̀ sáparọ̀ eyín rẹ̀ àtòun àwọn èèyàn tún ti lọ sí lọ rẹpẹtẹ ẹwà àwọn tó ní pọ́tìrì ìjà òsín adìẹ àwọn tó ń sin tòlótòló káwọn èèyàn ó kówó sí lọ rẹpẹtẹ torí pé a nífẹ̀ẹ́ sí inú àdìsí ń sọ ìbùkọ́rí ànábì nígbà tá a sallallahu alaihi wasallam nígbà tọ́lọ́ ń màláíkà Jibril kó lọ wò Jibril kò sẹ́ni tí ó wọ náà lọ fi nǹkan tí ọkàn ọmọ ènìyàn fẹ́ lọ fi yípo ẹ̀ ìgbà tó fi yípo ní kò sẹ́ni tí ò ní wọ náà gbogbo àwọn ṣàwá àti àwọn tá a sọ yìí gangan ní nǹkan tá a sọ orí kiri china ọlọ́run kó là wá ń bẹ̀ wò. naam ànábì ní kẹ́rọ̀ wa kí dúkìá wa pọ̀ onígóòlù rẹpẹtẹ onísílífà rẹpẹtẹ olówó rẹpẹtẹ òun gan kọ́ ni dínà òun kọ́ ni ọ̀rọ̀ wàlákínà gínà ní tí wọ́n pè ní ọ̀rọ̀ òun ni gínà náà sọ̀rọ̀ ọkàn kí ni wọ́n pè ní gínà ní èdè lárúbáwá àwọn àfáà ilédè sọ pé al-iktifa wàlẹ̀yàsá iktifa wàyàsá òun ni tító tító àti rọrùn kò sí ní tó le tó yàn nínú ọ̀rọ̀ ayé bèèyàn ni gẹ́gẹ́ bí àdìsí tàná tánàbí ni ẹ má wo àwọn tó wà lókè yìí torí pé bó ṣe rò pé o fẹ́ níhun náà ló mọ̀ rẹ́ nìkan tó ní jù ọ lọ kí ni ó wàá padà ṣẹlẹ̀ ìdí ó wàá padà ṣẹlẹ̀ ni pé èèyàn ò ní wàá nítẹ̀lọ́rùn mọ́ tí ó bá ti wá nítẹ̀lọ́rùn yóò wàá máa lé ayé lílé yẹn ni ó wàá di gọ́ọ́yà yẹn ni pé yóò wàá dà fi sun èèyàn tó jẹ́ pé èèyàn wàá gbàgbé tọ́lọ́hún ni tó nínú suratul Qasas sura twenty eight ẹ̀ lọ́ka ni mútan rẹ̀ wá tí wọ́n sọ wípé kó máa ṣe dáadáa hmm? tí wọ́n sọ tó ní ìnáma òtí ìtù gbogbo tóun ní yìí wọ́n fún òun ni kí ló sọ àìrìnì ìndì pẹ̀lú ọgbọ́n òun ló gbé òun débẹ̀ ìmọ̀ òun ni lẹ́bọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ṣe máa wà wá táà ní pé ọ̀lẹ laziness ló ń dá wa láàmú tàbí kẹ́lómi sọ pé ah wise bẹ́ẹ̀ lèmi sì fi rówó tó mo èmi ró lówó tó gọ̀ọ̀rì on a serious note mi fi ṣàwádà o òun làwọn èèyàn wá ń pè ní owó màgọ̀ kì í sọ̀rọ̀ eré o àwọn olówó kan wà tí wọn ò lè ka owó gangan fúnra wọn tówó bá ti ń kọjá five hundred one thousand ten thousand kò lè ka ó gba àwọn tó ń bá kawó ni àwọn èèyàn tó wá ń jí owó rẹ̀ àkẹ́fún pẹ́ nìyí ìṣògùn owó kankan ò tẹ́lẹ̀ orílẹ̀ èkó ṣògùn owó torí pé ibi tí máa ń ṣẹlẹ̀ fáwọn fún ṣògùn owó lẹ́yìn tó bá kú àrámì rẹ̀ lọ́dọ̀ tó àti rí kó ṣògùn àgbọ̀rí ẹnìkan kan ò sọ́rí kó ṣògùn owó àwọn tí ń bá kawó àwọn tó kàwé ló tún gba àwọn tó ń kówó rẹ̀ jẹ kò rán òun tó ń lówó sí i dáadáa mo béèrè lọ́wọ́ obìnrin alátẹ̀ kan wípé bọ́ọ̀lù yẹn ṣe lè máa tàtẹ́ ẹ̀yìn ní máa ṣírò ẹ̀ ó ní ṣírò ah, ó ló dáná tẹ́yìn bá lè máa ṣírò ní ṣùgbọ́n mélòó lè fẹ́ ṣírò wá sàwọn àlàyé kan téèyàn fi lè mọ́ nítorí ẹ̀kọ́ àfi tọ́lọ́run bá báyàn ṣe torí obìnrin yẹn ti kọ́lé ló jẹun béèrè lọ́wọ́ rẹ̀ rẹ̀ mélòó làwọn fẹ́ ṣírò ẹ̀ẹ́sì rẹ̀ lómi yóò gbé báírò tí ó lọ skul yóò ké business admin sí gbogbo ẹ̀ kò lè sọ̀sẹ́sù àwọn ìyá tí ò lọ sùkúù gangan ní wàá mọ̀ sọ pé kò mọ òwò ṣe ọlọ́run ló mọ bá yẹn ṣe bẹ́ẹ̀ yóò sì máa lé káàkiri ni yóò wá di gọ́ọ̀yà ń tàn ìyẹn tábìsì ń sọ nìyẹn pé wọ́n rò yí pé tó o bá ní ọ̀rọ̀ tó pọ̀ o ìgbà yẹn ló ní tẹ́lọ́rùn ìgbà yẹn nìrọ̀rùn ó dé èyí tó súnmọ́ gan ni pé ìgbà yẹn ló ní ní tẹ́lọ́rùn mọ́ ìgbà yẹn gangan ni nira wà á dé tí ò ní sí rọrùn mọ́ ó máa dààmú káàkiri nínú mọ bíbí olówó mi gbà mí náà tí yẹn bá torówó lọ́wọ́ wọn o ṣẹ̀fádìsì wà lórí ká mọ̀mọ́ tọrọ náà ọ̀rọ̀ bá lọ bá ń hú kátà kan yóò kàn wò pé wàhálà tó ń ti ṣe kò ní ní máa lọ kò ní fún òyàn torí pé ẹ̀yin náà ẹ wò ní ìsìn téèyàn bá ní ọ̀rọ̀ ní ìsìn èèyàn ní dúkìá yìí fún àpẹẹrẹ kéèyàn ní tírélà bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní ká ò ní nǹkan kan wá ní tírélà ṣàpéyìn yìí fi tírélà ṣe ká ó lọ kẹrù ó rí i pé tí wọ́n èdè fún àpẹẹrẹ wà níbàdàn tírélà rẹ lọ kó ẹrù wá láti wò láti Kánò ìwọ kọ́ ló lẹ́rù inú ẹ̀ wọ́n rẹ́ǹtì ẹ̀ ni o wọ́n wọ́n sanwó fún yín ni o wọ́n sì ti sanwó ẹ̀ sínú àkáǹtì ẹ̀ tí wọ́n bá ti gbéra ń Kánò báyìí ló ti kọ́ lùmọ́sí ẹ̀ ti gbéra ńgbò lẹ ti dé ẹ ti dé Zaria ńgbò lẹ ti dé ẹ ti dé Kaduna ẹ ti dé Abuja wọ́n lọ́nà ìbílẹ̀ ò dá ẹ lọ gbọ̀nà ọ̀nà ìbòlẹ́fẹ́gbà ok ọ̀nà kaba òkè ẹrù ọba ọba àjànà tẹwádé kaba, ṣé kàrẹ́ lẹ́gbà jáde ni àbákùngbà ọ̀nà bẹ̀yìn ọ̀dà ọ̀nà kàrẹ́ ní ẹgbà ẹ̀ tó wá tún ti jáde ọ̀wọ̀ àbọ̀nà àdó lẹ́gbà yóò tún títí tí wọ́n èdè tí wọ́n bá ní ọkọ̀ bàjẹ́ nìkan ni ah, wàhálà dé táyà jò kan yóò mọ̀ pé ló ń retí ọkọ̀ tọkọ̀ òun ò wà bàdàn ó kan òru tọkọ̀ ń bá dé kóun náà tó sùn. tírélà ẹyọ kan nìyẹn o káwa sọ pé ẹni tó ní tírélà mẹ́wàá kọ́ọ̀lù mẹ́wàá kí ni wàá lóun fẹ́ ṣe yóò lóun gba mánéjà fún tó bá ti wá gba mánéjà òun yóò tún déèfù máa pe dráìvà yóò tún máa pe mánéjà mánéjà bò ní o yóò wá òpin mánéjà ilé mọ́ ṣe jàǹbá yóò tún ní nọ́mbà àwọn dráìvà náà fún rẹ̀ yóò fẹ́ kọ̀ǹfàmù <laughs> yóò fẹ́ fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ pé ní mánéjà sọ rí bẹ́ẹ̀ tírélà mẹ́wàá ló o ká wá sọ àwọn tó ní ogún ọgbọ̀n àti ìsọ ẹni tó ní tírélà tó tún ní ṣíìpù ọkọ̀ ojú omi o àti ìsọ ẹni tó lọ́kọ̀ ojú omi tó tún rẹ́rù pílẹ́ẹ̀nì o àti ìsọ̀rọ̀ àwọn tó ń ṣòwò onílé epo onílé àwọn epo ti rọ̀bì pẹtrol onílé epo àwọn tó ń ṣe tí wọ́n ra èkùrọ́ ń ṣòróró gbogbo ẹ̀ fóònù ni kò ní jó gbádùn bí kírun gan lórí irun àfi kó pa fóònù kó gbé kó tẹ̀ lè pa sáyẹ́ǹsì ni bó ṣe fi sí sáyẹ́ǹsì yẹn ó ń sálámọ̀ tán báyìí yóò sáré rìvíù ni ti wọlé yóò máa forí ni sẹ́yìn tó ń wá rí àbí tó ń wá ní ìsinmi tó rò pé owó lè fún un jó fún yàn bíwé rẹ̀ bá ṣe pọ̀ sí náà ni wàhálà rẹ̀ ó pọ̀ sí ọ̀rẹ́ wa kan yóò mọ bọ́ǹsìn torí ọ̀nà wa ń gúrùpì nígbà tó ṣe phd tán tó dé láti South Africa onígbà míì orí iṣẹ́ àlòmọ́ sùn sí ń palọ̀ kódà ìyàwó òun wá ń bí gbá ah, ṣé téèyàn bá gbóyè sí ni mìíràn máa dé ní òun ò ní sùn ní yóò wá wọ̀ òun pé kò wọ̀ ẹgbẹ́ master project níwájú ohun tó ń fẹ́ supervise ó lè tó méjì mẹ́ta undergraduate ní ọkọ̀ tí òun yìí òun fúnra òun náà tún ṣe research kó nǹkan wò pé ah phd ààrùn ìgbà tí ó sì sí ní phd ń wá kí bọ́rọ̀ gbó di prof náà bó ṣe rí ni torí ó fẹ́ move up ó fẹ́ wà rí náà nìkẹ́ kò sí téèyàn ṣe la téèyàn bá ti lè ń wo àwọn dúkìá ayé yẹn gẹ́gẹ́ bí gọ́ọ̀yà yẹn ni gẹ́gẹ́ bí àfisùn rẹ̀ kò ní nígbàdùn ṣùgbọ́n tó lè bọ́nù rẹ̀ wọ́n lọ́tọ̀ àlàálẹ̀ òun lẹ́yìn tó jẹ́ pé ó wò fọ́lọ̀ ní fún yàn ìwọ̀nba ní kí ni ó ṣe ni wàhálà rẹ̀ ó mọ̀ kò ní páyà òṣì yẹn kẹfàtà ọ̀fù lè fàkọ́rọ́ wọ́lọ ọ̀rọ̀ ọ̀sìnkò so tábìtì yìí ń sọ fún wa ní pé kásọ́rọ́tù lè àárọ̀dì dúníyà kásọ́rọ̀tù ní fòtọ́ọ̀mì dúníyà kásọ́rọ̀tù lè àárọ̀dì kí dúkìá ọ̀pọ̀ kò túmọ̀ sí pé èèyàn ti rọrọ̀ tó bá lè èèyàn rọrọ̀ yẹn ni pé èèyàn dá dúró èèyàn ní sí nǹkan kan mọ́ èèyàn ti dá dúró fún rẹ̀ tẹ́bọ́lọ́ ń ṣe sọ́nù sọ́rọ́tù lẹ́ẹ̀ uh, ikra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaq suratul alaq tọ́lọ́ wọn bá sọ pé kalla innal insana la yatgha afọ àkùsítàgbọ̀nà ọmọ ènìyàn kọjá àlà nítorí kúrí rẹ̀ lẹ́ni tó ti tó tán ni owó so ànábì wa ni wà láàkín nàlọ́gínà torí àsìkò gínà nàfsì nípa à ń pè ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọkàn yẹn ni pé kéèyàn láàyè ọkàn kó o gba tító pẹ̀lú ìtọ́lọ̀ ń ṣe fún ẹyẹ tó bá ti lè gba tó pẹ̀lú ìtọ́lọ̀ ń ṣe fún ẹyẹ táhà ó tán ò ní níṣòro ò ní níṣòro òun ló mú mílíọ̀nìà tó lọ ń pa tàùsàníà òun ló mú mọ́tí mílíọ̀nìà tó lọ ń pa mílíọ̀nìà olóhùn bílọ́níà ló ń pamọ́ fímílọ́níà nítorí kíni nítorí kò ní gínà nafsi kò ní ọrọ̀ tẹ̀mí mọ̀rọ̀pọ̀yé anábì sọ yí pé sallallahu alaihi wa alihi wa sallam ó pè kìíní ní kanzun la yubla kanzun la yubla pẹ́pẹ́ ọrọ̀ kan tí ò lè gbó láíláí pepe ọ̀rọ̀ kan tí ò lè ṣe kí ni ní gbó láéláé kí lànà bí pín nǹkan náà alẹ́kọ̀ọ́ à hadith ní bí yáàbá ń wájú alẹ́kọ̀ọ́ náà átú kanzun ó ní ọ̀rọ̀ kan tí ò lè gbó láéláé bá ti ní ọkàn lórí ìtọ́lọ̀ fún gbogbo ní jẹ́ fún tó bá ti ọkàn tó ní gínà nọ́ọ̀sì tó rọrọ tẹ̀mí padà lọ kó sínú torí pé kò sí tí ó tó wọ́n ló ń fẹ́ kó jẹ́ pé wọ́n ló ní jù ìbéèrè wa lè wáyé pé ìmọ̀ náà ń kọ́ mo ṣe sọ pé sẹ́yìn lè rọrọ̀ ẹ̀mí ń pa ìmọ̀ pé <laughs> ṣé mà ti tó ànábì ti ṣàlàyé yẹn sallallahu alaihi wasallam àwọn èèyàn méjì kan ń bẹ láyà ṣùgbọ́n wọn ò lè yó láéláé tọ́ọ́líbù lè wà tọ́ọ́líbù ẹni tó ń wáyé àtẹni tó ń wáyé mọ̀ wọn ò ní yó ṣùgbọ́n bí èèyàn bá ń wá ìmọ̀ òun tiẹ̀ kò lè kó èèyàn sírú wàhálà tó ń wálé ayé tó wáyé mọ́yà òun gbé èèyàn wà àlùjánnà ni torí pé tó bá ń wá ìmọ̀ yóò fún ọ ní ayọ̀ ọkàn lórí ayé òní máa dààmú ìmọ̀ sí ni òun tiẹ̀ ìrọ̀rùn ní fún èèyàn torí two times two ní ìsinmi orí àwọn ó ti dáhùn pé four ni jó lè ní kó fọ̀n lọ́nu ọpọlọ ẹ̀ bọ̀ tó bá lówó lọ́tọ̀ òun ní lọ ẹ̀rù ó máa bọ̀ pé owó tó kó iná ó ti rí onímọ̀ yìí tí wọ́n á kó bọ̀n tì mọ́ ẹ̀ pé káwọn amúrọ̀bà máa gbé mọ́ ẹ lọ á kó bọ̀n tì owó ni wọ́n máa kó tì tó ní tí ó fi jẹ́ pé ẹni tó nímọ̀ ò ní wà kò sí wàhálà kankan èèyàn níjó nímọ̀ náà sì kó torí ìmọ̀ kó a lọ máa kọ́lé kó máa fi irin sílẹ̀ bọ́gláàrí púrúfù kó máa rárá ìdí tó fi fi lọ ọ̀rọ̀ tó ti dúkìá ayé tó ti ní lòun náà fi lọ kó bọ púùfù kí tí ò bá ti ní dúkẹ́ ayé kankan ní ìsìn tí wọ́n bọ̀ ó lè dé wọ́n ti mọ̀ pé máa yẹn lówó ní àkáǹtì àkáǹtì ní ní gbogbo ìgbà wọn ò ní wá bọ̀ kó yá ń di atm kan gbébọn síyàn lórí kó yá máa yọ owó sí ìdá kì lówó jẹ́ sí bàbá yẹn lẹ́ bàbá jẹ́ kúrẹ́ oní mímọ̀ èé bẹ̀rù pé bóyá nìkan fẹ́ wá jí ìmọ̀ òun tàbí fẹ́ wá kìí sì ṣẹrù tó wúwo bó kó ju kí mọ̀ pọ̀ tó kìí ròyàn lórí kìí wúwo nù ọpọlọ ìbẹ̀rù yóò tán kìí mú onímímọ̀ ṣùgbọ́n lówó ìbẹ̀rù kówó mọ́ tán kò ní jẹ́ ó náwó yóò àpadà dólòṣì torí pé ẹni tó ní ta ní kó fún wa tí ò ní òun àtólòṣì tí ò fún wa náà ni fún àpẹẹrẹ ǹsìn ìwọ ní ten million naira mo ní kó fún mi fifty thousand one wò kó fẹ́ invest ò ní rí ẹnìkan dẹ̀jọ́ lóṣù kò ní tẹ́lẹ̀ yẹn pé ìwọ àti ẹ̀sùn ti dẹgbẹ́ ń bẹ̀ yẹn ìbẹ̀rù kó má bàa tún sọ lówó dòlòṣì onímọ̀ kì í bẹ̀rù kí màmá tán nítorí òun máa fẹ́ gan-an ni pé wàá máa béèrè ṣùgbọ́n ní mímọ̀ tó bá ṣe ń ná ìmọ̀ ti ẹ̀nìmọ̀ ẹ̀rọ ṣe kíni yóò máa pọ̀ sí ọlọ́run sàánà wa níkànnì ànábì ni wọlá kí nà lọ gínà gínà náà tí gbogbo wa lọ láyọ̀ ọkàn káàrọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ kan lọ́nà wo ni ọ̀nà àkọ́kọ́ ọlọ́run ni máa pèsè fún yàn mọ́pa ayá òṣì mọ́ kẹ́fà tàkọ́ fòlè fákọ̀rọ̀ inú omi àtàwọn ẹyẹ tí ń fò lórí nínú òfurufú máa ṣiṣẹ́ tọ́lọ̀ ni o ṣe àlùbáríkà ń bẹ lọ́dọ̀ ọlọ́run èyí tó kójọ ọ̀nà ọ̀rọ̀ táyà ibi tẹ́lẹ̀ ò ní kankan rántí nígbà tó wà ní secondary school tí ṣòkòtò rẹ̀ ń ya nídìí tó lọ lẹ̀ tójú wá ń tì ọ̀fẹ́ pé wèé ló fi ń dọ́gbọ́n bu awẹ́ ìdí kan káwọn èèyàn mọ́ bá rí kí ṣáàbì rẹ gbogbo bọ́tì yẹn ló ti já ìgbà tó wà ní yunifásitì náà ti pa àwọn ọ̀rẹ́ rẹ ọ̀dọ̀ wọn ló ti máa ń jẹun ló ti ń mu géré ọ̀hún dirham two thousand carbonate four dirham dirham carbonate a máa ń pè sulfate in school èmi ló mú fọ́múlà yẹn pé sulfate ò ṣeé jẹ dirham sulfate ẹlòmíì síbí inú àpò ni máa fi sí lẹ́yìn ìgbà tó wà yunifásitì tó bá ti gbóòórùn bì kan yóò lọ mọ́ bá wọn jẹun nu ẹ̀bà gbígbóná hmm, pọ́ọ̀tì wọ́n bá ti ra ọbẹ̀ kan wà tá à ń pè ní crown soup wọ́n bá ti ra mú ata kúkú wọ́n rẹ̀ ra gbé epo kaná wọ́n ara dá takùkù yẹn sínú omi wọ́n pò pọ̀ wọ́n kàn dá sí ni ṣáá bí wọ́n bá fi sín dáadáa ó rà fi àlùbọ́sà díẹ̀ sí àgbòrán ẹ̀ ó jáde àwọn bọ́ìsì ti dé wọ́n wá bo ẹ̀bà nù ẹ̀ ń jẹun lọ́nà ẹ̀wọ́ èdè díẹ̀ sí crash soup nìyẹn tàbí tó bá fi ẹ̀wà kó rọra yọ omi ẹ̀wà òun ló fi ṣe gbẹ̀gìrì tí wọ́n bá ti gbé epo sí kankan á kàn ra yọ omi ẹ̀wà yẹn ni tí wọ́n bá ti yọ omi ẹ̀wà ẹ jẹ́wà omi ẹ̀wà yẹn lẹ́gbẹ̀ẹ́ kaná tó dọ̀bẹ̀ tó bá ti wá dé kíláàsì só burúkú ṣe bíbó ṣe lo láìfù nìyẹn nígbà tó wà lọ́ndà graduate ó wá dì sí ó wá di lọ ní àwọn protect million kó mọ́ lọ ta lẹ́ni tó fún ọ ní million yẹn láti pò tó wà tẹ́lẹ̀ ó yẹ kó mọ̀ pọ́nà ló ń pèsè má dàrẹ̀ láàmú kọ́dé rọ̀zákọ̀lá àtẹ̀yàrọ̀ wà rẹ̀ ṣùtà fìlè báhárì lọ́ọ́ láyé ọkàn tọ́lọ́ ń ṣe fún mi náà tó mo ti ṣàlàyé yẹn lánàá pé ìtumọ̀ ẹ̀kọ́ ni pé ká mọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n táà ń sọ ní pé ká mọ̀ sọ ayé yẹn di gọ́ọ̀yà ńláàdúrà tánà bí i ṣe fún wa sallallahu alaihi tó ní ká mọ̀ ṣe inú àdúrà látẹ́jì aldúniyà abúlágọ́hàmìnà má ṣe ilé ayé ní ògóńgó àkólé kan wa má sọ ilé ayé di ògóńgó àkólé kan wa inú àdúrà táà mọ̀ ṣe tá kírun tán Allah wàlà yanfa'u zalijaddi minka lijaddi ẹ̀rán tí tàbá ti sálámà tánú àwọn ìran ọ̀ràn yẹn Allahumma la mani alima àtọ́ ìta ọlọ́run gbogbo ń tó bá fún èèyàn kò sẹ́ni tó lè sọ tó lè hànà rẹ̀ kò sẹ́ni tó lè dí lọ́wọ́ yóò dọ́dọ̀ rẹ̀ ni wàlá mọ́ tí alìmọ́ mọ̀náta ẹni tó bá sì kọ̀ fún ẹni tó hànà fún ẹni tó dínà fún tó ní kí dáadáa dọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó lè fún wàlá yanfa ń ṣe zuligina là ń sọ awon o àwọn olówó ọlọ́rọ̀ láàyà ń fa òzàlìjáde ní kàlìjáde kò sí nǹkan tí wọ́n níyẹn kò sáǹfààní tó lè ṣe wọ́n lọ́dọ̀ agbara agbára wọn yẹn ò fa nǹkan kan gbogbo pé ẹnìkan lágbára abúlé struggle abọ́sílà ni kò sọ wípé kó ko ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ ẹ̀ tó bá fún nìkan ó ṣe rí nìyẹn tó bá rí bí àwọn superman ni ò bá jẹ́ mo ń lọ ní àjù láyé hmm? àbẹ́ àwọn tó lọ́gbọ́n jù èyí mo sọ pé mo ró lówó tó gọ̀ yín ẹ̀ẹ̀mí tí mo gbọ́ òṣè lówó bí i tiẹ̀ ọ̀rọ̀ pọ̀ jàre tàbá ní ká mọ̀ mẹ́sàmpù àmọ́ tó ti rántí àwọn ẹ̀sàmpù ẹ̀sàmpù ni ò tó jẹ́ pé pátíkà máa kan dráìvà ni ó lóun kó ẹrù lọ bìkan ní máa yẹn lówó ó lóun wá ní owó ẹ̀sẹ̀ níbi di one thousand ṣẹ̀mọ̀ pé nígbà ìwọ̀n tí ì ṣe one thousand náà ló wá kó jáde ìgbà tó ń kà bí five thousand ó ní lọ́wọ́ sọ pé tí ò bá tó owó tún kun lé òun á fún un èmi yóò mówó kà ló dẹ̀ tún lówó pé so tí ò bá pé kó tún lọ kó wá sí o kó ló tún dúpẹ́ lọ́wọ́ òun bó tilẹ̀ pẹ́ nìyẹn ṣe jàǹbá ó kó five thousand yẹn lọ kò ní lára kò mọ tún kò mówó kà ẹ ọkọ̀ bẹ́yẹn lábìsí اللهم صل واجري ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم اللهم اللهم bá tọrọ fún wa ní ayọ̀ ọkàn fún wa ní ayọ̀ ọkàn àdísì jẹ́ káwa náà ó wà nínú àwọn tí ó rí pé gínà nafsi gangan ni gínà برحمتك يا ارحم الراحمين اللهم لا تجعل الدنيا مبلغ امننا برحمتك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اللهم لا مانع لما أعطيته ولا معطي لما منعته ولا ينفض الجد منك لجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته